ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA Global Missions èyí tó wà ní nàìjíríà tó dẹ̀ fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run lónìí yìí mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wa níbi gbogbo tí a wà ní wákàtí yìí bẹ́ẹ̀ ni mo sì fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ibi tí mo gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ìṣe Ọlọ́run yóò máa lo ọ̀rọ̀ wọn láti máa bá àwọn àìní ayé wa pàdé níbi tí etí ẹ̀mí àti ojú ẹ̀mí wa yóò di ṣíṣí tí ayé wa yóò sì fi ògo fún orúkọ Olúwa ní òní nípa oore ọ̀fẹ́ Ọlọ́run à ń tẹ̀síwájú bákan náà ní abẹ́ àkòrí ńlá èyí tí mo pè ní rírìn nínú ìgbọràn rínrìn nínú ìgbọràn a dẹ̀ ṣì ń ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ láti inú ìwé karùn-ún ti mósè èyí tí à ń pè ní deuteronomy lónìí yìí la máa kíyèsí ẹ̀kọ́ wa ní ìwé deuteronomy orí kejìléníọgbọ̀n láti ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ kẹtàdínníàádọ́ta lónìí yìí kókó ọ̀rọ̀ ọlọ́run tá a máa fi bára wa sọ̀rọ̀ èyí tó wà lábẹ́ àkòrí ńlá tí à ń pè ní rírìn nínú ìgbọràn òhun ni orin kíkọ nínú iṣẹ́ ìsìn àbí ìsìn nínú orin kíkọ. Kí a tó tẹ̀síwájú, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run ipá àt'agbára àjíǹde àti ìyè a gbé yín ga torí wípé ẹ̀yin ni Ọlọ́run wa. Ní wákàtí yìí, a yín Ọlọ́run ọ̀rọ̀ wípé kẹ́ ẹ ṣíwájú wa kẹ́ ẹ tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí gbogbo ọkàn tí ó máa gbọ́, gbogbo tí ó máa gbọ́ kẹ́ ẹ ṣí pẹ̀lú agbára ọ̀rọ̀ yín kí gbogbo ọkàn kó di alábùkún fún orúkọ yín kó sì di àyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín. ẹ̀rí èmi fẹ́ràn orin púpọ̀ láti máa kọ àti pàápàá ìyàwó mi ó máa ń kọ́ àwọn ọmọ àwọn ọmọ wa ní orin lára àwọn orin tó kọ́ tí àwọn mi kọ́ àwọn ọmọ àwọn ọmọ wa òun ni wọ́n pè ní mẹ́wàá tí ó pé mẹ́wàá tí ó pé ó jẹ́ ẹsẹ̀ orin èyí tó jẹ́ pé ó gé sí pùpùpù eh, àwọn àwọn òfin mẹ́wàá tí ọlọ́run fún mósè fún àwọn ọmọ ísírẹ́lì àwọn ọmọ mi tó dàgbà tí n bá ní pé kó wá sọ àwọn eh, òfin mẹ́wàá mósè yẹn orin yẹn ló máa ń sábà fi rántí àti lè sọ àwọn òfin mẹ́wàá. Eléyìí ló túmọ̀ sí wípé orin ó máa ń ràn wá lọ́wọ́, ó jẹ́ ohun èlò ìrànlọ́wọ́ fún wa láti rántí àwọn àwọn nǹkan. Nínú ìwé Deuteronomy orí kejì-lé-ní-ọgbọ̀n, ẹ̀rí níbẹ̀ ni Mósè ló ti kọ́ àwọn ọmọ ní orin èyí tó jẹ́ pé ó gbé e kalẹ̀ fún ìrànlọ́wọ́ àti rán wọn létí ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ iṣẹ́ tí Ọlọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lì nínú ìwé tí a pè ní Deuteronomy yìí. Níbí yìí ni Mósè ti fẹ́ kí gbogbo àwọn ìdílé gbogbo ẹbí kọ̀ọ̀kan ní Ísírẹ́lì kí ó fi orin yìí fi kọ́ àwọn ọmọ wọn eléyìí ló wà ní ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta sí ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ìwé ìwé Deuteronomy orí ìkejì-lé-ní-ogún Ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn ó Bíbélì wí pé, ó ní ó ní Mose sì Mose sì parí sísọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí fún gbogbo Israẹli ó sì fi wọn pé, “Ẹ gbé ọkàn yín lé gbogbo ọ̀rọ̀ tí mo sọ láàárín yín lé òní tí ẹ̀yin ó paláṣẹ fún àwọn ọmọ yín láti máa kíyèsí àti láti máa ṣe gbogbo ọ̀rọ̀ òfin yìí ẹ ké hallelujah ẹ rí orin yìí ni ó jẹ́ ìrántí ní gbogbo ìgbà èyí tó ń rán wa létí nípa ẹni tí ọlọ́run jẹ́ àti iṣẹ́ ìgbàlá wọn àti àbáyọrí sí àwọn ìjìyà tí ó lè tẹ̀lé nígbà tí wọ́n bá ṣọ̀tẹ̀ sí ọlọ́run nínú orin yìí ni ó ti sọ ló ti fi ọlọ́run ló ń ṣe àfihàn àti gbélàńkẹ́ títóbi ọlọ́run bẹ́ẹ̀ ló sì ka àwọn orúkọ ọlọ́run ní ẹsẹ̀ kẹta orí irú kejìdínlọ́gbọ̀n yẹn ní ẹsẹ̀ kẹta ó dárúkọ ọlọ́run níbẹ̀ pé ọlọ́run jẹ́ yawel ẹ ní ẹsẹ̀ kẹrin ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kejìdínlógún ẹsẹ̀ ọgbọ̀n àti ẹsẹ̀ kọkànléníọgbọ̀n níbẹ̀ ló ti ṣàfihàn ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run tó jẹ́ àpáta ìgbàlà tó jẹ́ àpáta ní ẹsẹ̀ ní orí kẹfà ní ẹsẹ̀ kẹfà ẹ̀rí ó ṣàfihàn ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣàfihàn orúkọ ọlọ́run gẹ́gẹ́ bí bàbá ní ẹsẹ̀ kẹfà bákan náà ó ṣàfihàn ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run tó dá ayé àti ọ̀run ní ẹsẹ̀ ìkẹjọ ó ṣàfihàn ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run tí ó ga jùlọ mósè bákan náà ló ṣe ló ṣe ìyànnàná àti àfihàn àwọn ìwà àti àbùdá ọlọ́run àwọn ìwà ọlọ́run àti ìṣẹ̀dá bí ọlọ́run ṣe jẹ́ nípa ìwà wọn a lè rí i wípé ní ẹsẹ̀ kẹrin ó rí ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó ní ó jẹ́ bí ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó jẹ́ olóòótọ́ ọlọ́run tó pé ọlọ́run níjàdọ́ àti ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run tí ó dúró re tó dúró sánrán ní ẹsẹ̀ ìkọkànléníogún ó rí ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run nítara àti ọlọ́run nífẹ̀ẹ́ ní ẹsẹ̀ ìkejìdínní ìkẹrìndínní ogójì ó rí ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run oníyọ̀nú Mósè ó rán àwọn ọmọ Ísírẹ́lì gbogbo létí iṣẹ́ tí ọlọ́run ti ṣe fún wọn ní ẹsẹ̀ ìkẹsàn-án ó fi hàn wípé ọlọ́run ló mọ̀ọ́mọ̀ yàn wọ́n fẹ́ láàrin gbogbo orílẹ̀-èdè ayé ní ẹsẹ̀ ogún ó fi ọlọ́run hàn nínú iṣẹ́ wọn wípé ọlọ́run ló kó wọn yọ ni ó sì jẹ́ olùtọ́jú wọn nínú nínú aṣálẹ̀ pé òun ló gbà wọ́n ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún wípé òun ló tú wọn sílẹ̀ kúrò ní ọwọ́ ọ̀tá wọn lábẹ́ ìsìnrú ìjìyà líle ní jìbìtì ní ẹsẹ̀ ìkẹta ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkejì lé ní ogójì kí ni mò ń sọ òní wípé Mósè tẹ̀síwájú láti lè fi wá hàn báyìí ní àwọn ohun tó jẹ́ pé ó rẹ ni ó rẹ ọkàn àwọn èèyàn wọ̀nyí ó ń láti rẹ ọkàn wọn sílẹ̀ nípa kí ni ọkàn ènìyàn ṣe rí kí ni ọkàn àwọn ọmọ Ísírẹ́lì ṣe rí sí Ọlọ́run onífẹ̀ẹ́ Ọlọ́run tó dára ọlọ́run tó jẹ́ ọlọ́run onífẹ̀ẹ́ àti ọlọ́run aláàánú kí ni ìhà tí àwọn ọmọ Ísírẹ́lì tí ó jẹ́ ìhà ọkàn wọn sí ọlọ́run yìí a rí wípé ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún Mósè ó fi hàn ọmọ Ísírẹ́lì wípé Ísírẹ́lì kọ ọlọ́run sílẹ̀ wọ́n gbé ọlọ́run sí ẹ̀gbẹ́ wọ́n sì kọ̀ sílẹ̀ ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún pé wọ́n mú ọlọ́run jowú nípa sísin àwọn òrìṣà ní ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé wọ́n gbàgbé ọlọ́run ní ẹsẹ̀ ìkejì-dín-ní-ogún ẹ̀rí ó tẹ̀síwájú wípé àwọn ènìyàn wọ̀nyí dalẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni eléyìí ló mú ìdájọ́ tó le pọ́nrọ́pọ́n àti àti ríránni sí sí oko ẹrú òun ló jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn ẹ̀rí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ti sì ń sọ wípé Mósè sì fi hàn ní ẹsẹ̀ ìkẹta lé ní ogójì wípé bí ó tilẹ̀ jẹ́ pé bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run kò gbàgbé àwọn ènìyàn wọ̀nyí nínú ìdìtẹ̀ wọn wípé níparí níparí ọlọ́run ó sì kéde rẹ̀ wípé òun yóò ṣe ìwẹ̀nùmọ́ fún àwọn ènìyàn òun eléyìí ni mo fẹ́ kàkà ẹ wò ó ní ẹsẹ̀ kẹtàléní ogójì bíbélì wípé ó ní ẹ máa yọ̀ ẹ̀yin orílẹ̀-èdè pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ nítorí pé òun ó gbẹ̀san ẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ yóò sì gbẹ̀san lára àwọn ọ̀tá rẹ̀ yóò sì ṣe ètùtù fún ilẹ̀ rẹ̀ àti fún àwọn ènìyàn rẹ̀ ẹ ké eléyìí ni ó sì ń tọ́ka sí wípé ní ọjọ́ iwájú ọlọ́run yóò ṣe ètùtù nípa ẹ̀jẹ̀ jésù kristi fún àwọn ènìyàn rẹ̀ pé ọlọ́run yóò pèsè ètùtù ọlọ́run yóò pèsè ètùtù eléyìí la sì gbọ́dọ̀ máa ṣe la gbọ́dọ̀ máa ṣàjọyọ̀ nínú rẹ̀ wípé ọlọ́run ti ṣe ìlérí èyí tó fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé ebéèrù ìwé ebéèrù orí keje ẹsẹ̀ ìkẹtàdínníọgbọ̀n ẹ rí wípé ó ní ọlọ́run ẹ ó bẹ́ẹ̀ ló sọ nínú ìwé ebéèrù orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá ìwé ebéèrù orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá eléyìí ni màá fẹ́ sáré kà fún wa nínú ìwé ebéèrù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹwàá bíbélì wípé ó ní nípa ìfẹ́ náà lè a sọ wá di mímọ́ nípa ẹbọ tí jésù kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo eléyìí ni májẹ̀mú láéláé ó ti ń fi ó ti ń ó ń tọ́ka sí báyìí nínú ìwé májẹ̀mú tuntun a rí i pé jésù ti parí iṣẹ́ yìí ó ti fi ẹ̀jẹ̀ fi ṣe ètùtù kì í ṣe fún orílẹ̀-èdè israẹli nìkan ṣùgbọ́n fún gbogbo orílẹ̀-èdè àgbáyé fún gbogbo èèyàn nínú ayé yìí ẹnikẹ́ni tó bá wá gba ètùtù ẹ̀ṣẹ̀ yìí ẹni tó bá gbàgbọ́ nínú ètùtù ẹ̀ṣẹ̀ yìí òun ni yóò bọ́ yóò sì ní òmìnira àwa pàápàá gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó ti gba jésù gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà àwa pàápàá ńlá ti ṣe kí ni o bóyá ńlá tẹ̀ ti ń tẹsẹ̀ dúró ká tẹsẹ̀ dúró díẹ̀ láti lè kọ orin ìgbàlà yìí láti lè kọ orin ètùtù yìí èyí tí jésù ti ti ṣe ní ẹbọ àròfin àti àrúdà lẹ́ẹ̀kan oṣù yìí ká kọ ọ́ lónìí sí etí àwọn ọmọ wa ká kọ ọ́ lónìí sí etí àwọn alábàágbé wa ká kọ ọ́ lónìí èyí tó máa lè jẹ́ ìrántí wípé nítòótọ́ jésù kristi ó ti kú lórí igi àgbélébó ó ti ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan náà èyí tó jẹ́ pé ó jẹ́ ẹbọ àrúfín àti àrúdà fún gbogbo àwa tó jẹ́ ọlọ̀tẹ̀ ènìyàn ṣùgbọ́n tó fi àánú tó fi wá wa eléyìí ni ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí lónìí ìwọ tí ò ń gbọ́ mi njó ti gba iṣẹ́ ètùtù ẹ̀jẹ̀ jésù kristi yìí njó ti gbà á gbọ́ mo fẹ́ kó mọ̀ pé ìwọ gangan ni ọlọ̀tẹ̀ ìwọ gangan ni ẹlẹ́ṣẹ̀ èmi àti ìwọ ni ẹlẹ́ṣẹ̀ tí Jésù Kristi tó kú fún ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yìí ẹ̀jẹ̀ yìí kò ní lè ṣiṣẹ́ lórí ayé ẹ̀ tó o bá lè gba ẹ̀jẹ̀ yìí gbọ́ kó o gba ètùtù ẹ̀ṣẹ̀ yìí gbọ́ kó o sì sinmi lé fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ rẹ kò ní lè ṣiṣẹ́ fún ọ ó dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ ọ̀nà tó gbọ́dọ̀ fi ṣiṣẹ́ náà ni wípé kó o gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ tí ìwọ tí ò ń gbọ́ mi tó bá fẹ́ ṣe eléyìí tó fẹ́ dẹni ìgbàlà tó fẹ́ jẹ́ ẹni tí ètùtù ẹ̀ṣẹ̀ yìí tí yóò ṣiṣẹ́ fún mo fẹ́ kó o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ tí o sì lè gba ara rẹ là iṣẹ́ rere rẹ ò lè gbà ọ́ ilé ìjọsìn tó ń lọ ò lè gbà orúkọ kìrìsìtẹ́nì tó ń jẹ́ ò lè gbà ọ́ kò lè sọ́dọ̀ ẹni ìgbàlà ṣùgbọ́n tó lè sọ́dọ̀ ẹni ìgbàlà ni wípé kó wá gba Jésù Kristi kó jẹ́wọ́ kó gba Jésù Kristi wípé kó gbàgbọ́ pé Jésù Kristi ó kú ní ọjọ́ kẹta lórí igi àgbélébú a sì sin ní ọjọ́ kẹta ó jí dìde kúrò ní ipò òkú òun ló sì lè fún ọ ní ìgbàlà torí pé ó ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ rẹ tó bá wá fẹnu rẹ jẹ́wọ́ pé kí jésù kristi kó di olúwa tó lè gbàlà rẹ a ó sì gbà ọ́ là bíbélì wí pé ó ní ọkàn la fi ń ọkàn la fi ń la fi ń ọkàn ẹni la fi ń gbàgbọ́ sí ìgbàlà ọkàn la fi ń la fi ń la fi ń gbàgbọ́ sí ìgbàlà ẹnu la fi ń jẹ́wọ́ òdodo ọlọ́run tí o bá lè ṣe eléyìí ní òní ó dẹni ìgbàlà a ó sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè èyí ni ọ̀rọ̀ ọlọ́run lónìí mo sì pè ọ́ níjà wípé fi ayé fún jésù kristi lónìí jésù kristi wípé ó ní mò ń kanlẹ̀kùn nínú ìwé ìfihàn orí kẹta wípé mò ń kanlẹ̀kùn lónìí tí o bá lè gbóhùn mi tó sì fi ọkàn rẹ fún mi èmi yóò wọlé wọn bá ọ jẹ wọn sì bá ọ mu ọlọ́run fẹ́ wọlé ó fẹ́ fi ìgbàlà tọ̀ wá ó sì mú ìgbàlà náà tọ̀ wá ní wákàtí tó bá lè ṣílẹ̀kùn ọkàn rẹ fún wàá dẹ́ni ìgbàlà á sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè tí o bá bẹ́ẹ̀ mo fẹ́ kó sọ wípé jésù kristi lónìí mo ti ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ mi ò sì lè gba ara mi là ǹjẹ́ mo gbàgbọ́ pé nítòótọ́ lẹ kú fún mi lórí igi àgbélébùú ní ọjọ́ kẹta ẹ jíǹde kúrò nípò òkú láti lè fún mi ní ìyè jésù kristi máa bọ̀ ní ọkàn àyà mi di olúwa tó lùgbàlà mi kẹsì kọ orúkọ mi sínú ìwé yìí mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín tó bá ti ṣe léèmọ kí ẹ kú oríire mo sì fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run lọ sí inú ilé ìjọsìn tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àbí ka ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti ń gbàgbọ́ tí wọ́n ti gbàgbọ́ nú ọ̀rọ̀ ọlọ́run tó bá darapọ̀ pẹ̀lú ohun olùṣọ́àgùntàn tó wà níbẹ̀ lọ farahàn tó bá lè bá a sọ̀rọ̀ á lè tọ́ ẹ sọ́nà ọ̀nà tí ó gbọ́dọ̀ gbà láti dàgbà nínú Kristi Jésù tí o bá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi àbí béèrè àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àbí béèrè ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù ní Olúwa mo gbàdúrà pé Jésù yóò fẹsẹ̀ múlẹ̀ oore ọ̀fẹ́ yóò sì púpọ̀ nù ayé rẹ ní orúkọ Jésù Olúwa wa àmín ó dàbọ̀.